ẹ káàbọ̀ sí si àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa ní nọ́mbà ìkẹwàá ìjọ synagogue church of the nation ti kéde ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ètò ìsìnkú fún ẹni ọ̀wọ̀ tó ti di olóògbé ìjọ ọ̀hún ìyẹn tv Joshua bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé wọ́n ní àwọn yóò ṣe ètò ìdúpẹ́ nínú ìjọ ọ̀hún lẹ́yìn tí ètò ìsìnkú náà bá lọ tán nọ́mbà ìkẹsàn-án wa ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ìlúmọ̀ọ́ká olórin ní Davido ni a gbọ́ pé ó ti jáde láyé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Obama ni a gbọ́ wípé ó gbèkújẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí ó kọ lù ú bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé ó fẹ́ dà pé àìsàn kan ló ń yọ lẹ́nu tí a mọ̀ sí heart attack ṣùgbọ́n tí di àkókò yìí kò tíì sí ẹ̀rí tó dájú nípa ohun tó ṣe okùnfà ikú arákùnrin náà nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká kò ṣàkókò ṣàbò ní Bob whisky àti ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ ní Tonto Dike tí wọ́n ti jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ló ti ń dàbí pé ọ̀rọ̀ kò fẹ́ lọ dáradára láàrin àwọn méjèèjì mọ́ nínú ọ̀rọ̀ Tonto Dike èyí tó fi síta lórí ayélujára níbẹ̀ ló sọ wípé ẹ ṣọ́ra fún èṣù tí ó ń bọ̀ bẹ́ẹ̀ ni Bob whisky dá lóhùn pé ṣé èmi ni èṣù oníjọ́ wá san gbèsè èyí tí ó jẹ mí ìyẹn gbèsè mílíọ̀nù márùn-ún náírà ó ní tí Tonto Dike bá kọ́ bòun lẹ́nu ó ní òun kò ní bẹ́sù láti gé jẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìyá arábìnrin Chidinma èyí tí a gbọ́ wípé ó ṣe okùnfà ikú olùdásílẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán kan tí wọ́n ti fi ẹ̀sùn kàn ní ìyá rẹ̀ ti bọ́ta láti sọ ohun tí ojú rẹ̀ rí ìyá arábìnrin ọ̀hún ló sọ wípé láti ọdún mẹ́wàá sẹ́yìn ni òun ti fojú gan ni ọmọ òun ó ní látàrí fàákàjà kan tó bẹ́ sílẹ̀ nínú ìdílé ọ̀hún ló ti mú kí arábìnrin Chidinma kọ ẹ̀yìn sí ìdílé ọ̀hún ó bá gbàgbọ́ wípé arábìnrin Chidinma ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ikú olùdásílẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré ní Dorcas nàgbọ́ wípé ó ti ra ọkọ̀ bọ̀gìnì tuntun fún ara rẹ̀ yẹn Range Rover ìròyìn ayọ̀ òun ni arábìnrin ọ̀hún gbé sórí ẹ̀rọ ayélujára tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí i kú oríire ní nọ́mbà ẹlẹ́karùn-ún olólùfẹ́ ìlúmọ̀ọ́ká olórin láìta ni a gbọ́ wípé pé ó ti fi àìdùn rẹ̀ lórí ayélujára látàrí bí bàbá ọmọ òun ṣe kọ̀ láti ṣe ìtọ́jú ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní òun yóò yí orúkọ ọmọ náà padà sí orúkọ ìdílé òun ó ní yàtọ̀ sí èyí ó ní láìta kò ní láǹfààní sí ọmọ òun mọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ó kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ó ní ọ̀pọ̀ ìgbà gan ni kò ń ṣe ojúṣe rẹ̀ dáradára ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó ní látìgbà tí òun ti bí ọmọ òun ó ní kò fóun ju ogójì ẹgbẹ̀rún lọ ó ní òun yóò yí orúkọ ọmọ náà padà sí orúkọ ìdílé rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ni Regina Daniel ló ti fọpẹ́ fún ọbẹ̀ elédùà látàrí bí ọmọ rẹ̀ ṣe pé ọdún kan ó fi èyí hàn lákòókò tó ń kéde àyájọ́ ọjọ́bí ọmọ rẹ̀ ó ní òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú òun lọ sí ipò lóyún tó sì sọ òun láyọ̀ àti àlàáfíà níwọ̀n ọdún kan sẹ́yìn ti di àkókò yìí ní nọ́mbà ẹlẹ́kẹta arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ ọládùnú ìdòwú ni a gbọ́ wípé ó ti bímọ mọ̀ ní àádọ́ta ọdún lẹ́yìn ọdún méjì èyí tí ojú ń fojú sọ́nà fún ọ̀lẹ́ ẹnu lẹ́yìn tí ó ṣe ètò ìgbéyàwó ní ọmọdún méjìdínláàdọ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́tún dúpẹ́ lọ́wọ́ elédùà fún ọ̀lẹ́ ẹnu èyí tí ọlọ́run ṣe fún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì fọ́nrán apanilẹ́rìn kan lórí ayélujára ti rí òyìnbó kan èyí tí ó mú tó ń fẹsẹ̀ rájọ níbi ètò kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń wo ohun tí òyìnbó yìí ṣe gẹ́gẹ́ Yeah uno gílọ́ọ̀bà ìkíní Nnamdi Kanu tó jẹ́ olórí àjà fún ilẹ̀ bìràfà ìyẹn IPOB náà gbọ́ pé ọwọ́ ṣìkún ìjọba àpapọ̀ ti tẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alákòóso fún ètò ìdájọ́ àti ẹni tó ń rí sí ètò ìdájọ́ yányán ní orílẹ̀-èdè Nàìjíríà Abubakar Malami ló sọ wípé ọwọ́ ti tẹ Nnamdi Kanu tí ó sì ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀wẹ̀ wọ́n ní ètò ìgbẹ́jọ́ rẹ̀ yóò wáyé ní oṣù keje èyí tí a fẹ́ mú ní kòpẹ́kòpẹ́ yìí ní ìlàrìmọ̀ fún àjábalẹ̀ mẹ́wàá àtijọ́ tòní tí di ìgbà mìíràn ire o.